ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وصحبه وسلم عبده ورسوله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 كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ọmọ ya wa Murtada tí ó wá láti lọrin bọ̀ tó ń gbé wọ́n ti sin wọ́n ní ìlú Ìlọrin kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó bá fi ọrùn kẹwọn kó bá gbà wọ́n lẹ́rù kó má bẹ̀yìn wọn jẹ́ kó jẹ́ kí àtúbọ̀tán gbogbo ọ̀dà kó dẹ̀ jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn kí ọmọ ayáwa Murtada kí ọba adẹ́dà kó bá dúró tì náà ní ìjókòó wa tó kọjá a sọ̀rọ̀ ìkẹ́ pàtàkì tí Allah subhanahu wa ta'ala tó fi ya umma yìí sọ́tọ̀ látara wípé kò sí condition tí ẹ̀dá gbádọ́ wà lópin ìgbà tí ó bá ti ní òye lórí tó yẹ ṣe wà fún ìrun ọ̀bọ̀ fún ààfihàn gun gbogbo condition ti bá wa. Allah subhanahu wa ta'ala ó wá fi nǹkan kan ó fi ya umma yìí umma òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó fi yà wá sọ́tọ̀ lórí wípé kíni tí àbárómi allah subhanahu wa ta'ala ó fi ṣèdẹ̀kùn fún wa wípé a lè lo ilẹ̀ àti gbogbo ń dúró lé lórí ó jẹ́ yẹ̀pẹ̀ ni ó jẹ́ eruku ni ó jẹ́ òkúta ni gbogbo nǹkan tó bá wà lórí rẹ̀ a lè fi ṣe kí ni a lè fi rọ́pò ìmọ́tótó tá a fẹ́ ṣe láti fi múràn wá náà a lè fi rọ́pò àlùwàlá láti fi múràn wá ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yí pé ọ̀tí tó khamsa nǹkan márùn-ún kan wà kì í ṣe wípé márùn yìí nìkan ni o ṣùgbọ́n nínú nǹkan márùn nínú gbogbo ohun tó pọ̀ tọ́lọ́run ọba fi ya mi sọ́tọ̀ tó dẹ̀ fi pọ́n ọmọ ilé lára mi tó fi pọ́n ọmọ ilé lára mi márùn kan wà ń bẹ nínú rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé wọn ò fún ẹnì kankan nínú àwọn tó kọjá lọ nínú àwọn ànábì ànábì ọlọ́run ọba sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú rẹ̀ ọ̀dà kọ́ yí pé nusirtu bi ru'b masirata shahr jìnnìjìnnì oṣù kan ọlọ́run ìrìn àjò oṣù kan ọlọ́run ọba máa ń dààbò àwọn tí wọ́n bá ń jẹ́ ọ̀tá fún ẹ̀sìn àṣàlọ́ al-karim a máa fẹ̀yẹn lójú torí pé kí ṣe yẹn gangan ní kọ́r tá a fẹ́ lò èkejì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá pé wa ju'ilat li. لي الأرض masjidan wa tahura wọ́n wá ṣe ilẹ̀ fún mi ní ibi tí ń forí back tí ń fi máa fi kírun àti mọ́tótó nítorí náà òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé fa ayyuma rajulun fa ayyuma rajul min ummati adrakatu salat falyusalli ibikíbi tí irun bá ti bá àwọn ọmọlẹ́yìn mi wọn ò ní excuse kí á mọ̀ òun náà wà ní. lópin ìgbà tí ọba ti jẹ́ pé kìí ṣe bí ẹlẹ́gbin tá a ṣó wípé ẹ̀gbin ẹ̀ ṣì wà ń bẹ̀ tó bá yẹ pé ibi ẹlẹ́gbin ni a rí pé ẹ̀gbin yẹn ti kú ń bẹ̀ á mú àforí á mú ìjọsìn irun wá ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tásìkò rẹ̀ bá ti tó mẹ́tẹ́lẹ́n ibi tá a rí ni wọ́n tọ̀ sí ìtọ̀ ní gédégbé wọn ò tí ì bu omi síbẹ̀ tí omi yẹn ó pọ̀ ju ìtọ̀ lọ tó fi jẹ́ pé a lè sọ pé ìtọ̀ ni mọ́ ibi ẹ̀gbin nù yẹn á yẹra fún á bọ̀ síbòmí ibi tó jẹ́ pé wọ́n ti bomi sí i omi yẹn ti ju ìtọ̀ tó wà ń bẹ̀ lọ débi pé a lè sọ pé ìtọ̀ wà ń bí mọ́ ọwọ́ àgbẹ̀ kò ń bẹ̀ ibẹ̀ yẹn ti di mímọ́ kí ló bí tẹ̀yẹ́mùm gan gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú tẹ̀yẹ́mùm n tó òní wípé sayyidatuna aisha yara aisha ummul mu'minin radiyallahu anha ó ní òun yá qala'id nǹkan ọrùn ẹ̀gbà ọrùn ama máa àwọn obìnrin àwọn ìyá wa pẹ̀lú nǹkan ọ̀ṣọ́ ìfẹ́ wọn fún nǹkan ọ̀ṣọ́ yálà àfisọ́rùn ni àfisọ́wọ́ ni àfisẹ́sẹ̀ ni Allah subhanahu wa ta'ala jabbalahunna ala dhalik ó fi wọ́n ó fi ìfẹ́ ilé ó fi sí wọn lọ́kàn láti fi ṣe kíni láti fi ṣọ́ àṣà àti ọ̀ṣọ́ àwọn obìnrin ìgbà tó wà tó lọ́wọ́ asma fahalakat ọba wa ti bàtà sọ fún jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fa'abatha rasulullah sallallahu alayhi wa sallam rajulan fawajadaha ẹrú ọlọ́run ọba kan nínú àwọn sàábé tó jíṣẹ́ náà sàásánà mọ́ lọ́ba wa wá orí ìgbà orí ibi tó ti wá wà fa adrakatu salat wa laysa ma'ahuma ìrún pàdé ìrún bá lọ́nà àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ sómi fọsọ́lù wọ́n bá kírun bẹ́ẹ̀ gbà tí wọ́n mọ̀ pé ọ̀ràn yẹn nìrún jẹ́ lórí àwọn wọn ò rómi àwọn bá kírun bẹ́ẹ̀ fàṣẹ́kù dhalika ila rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam bá wọ́n dé bá sọ fún jíṣẹ́ náà sàlá ìtàsírì àrómi o kí mo má bọ̀ máa lọ́wọ́ àwọn amóhùn wa wábẹ̀ bí wọ́n ṣe sọ ilé yìí fa anzalallahu subhanahu wa ta'ala ayat tayammum Allah subhanahu wa ta'ala wá sọ aya tayammum ọsọ kalẹ̀ pé wa in kuntum marda tí ẹ bá wà nínú àìsàn aw ala safari tàbí ẹ wà nínú ìrìn àjò aw jaa ahadu minkum minal ghaid tàbí ìgbọ̀nsẹ̀ ọba ẹnì kankan nínú yín aw lamastumun nisa tàbí ẹ súnmọ́ àwọn ìyàwó yín falam tajidu ma'a ẹ wá rí omi yálà láti fi ṣàlùwàlà tàbí dépò pé ẹ tiẹ̀ wá rí tẹ́ fi ṣe ìwẹ̀ jẹ́nàbà Allah subhanahu wa ta'ala sọ pé fatayammamu sa'idan tayyiba ó kú tá a ṣe ayọ̀ǹda rẹ̀ fún yín ẹ wá sí ìdí ilẹ̀ tọ́mọ́ tẹ́ ẹ bá délẹ̀ tọ́mọ́ kí lẹ́ ṣe famsahu bi wujuhikum wa aydikum ẹ fọwọ́ pa ilẹ̀ yìí kẹ́ ẹ fi pa ojú yín àtọwọ́ yín Allah subhanahu wa ta'ala wá sọ pé inna Allaha kana afuwan ghafura Allah subhanahu wa ta'ala ọba alámójúkúrò ni ó fojú fo ìtẹ́ ṣe tẹ́ ẹ̀ mú àlùwàlá wá kẹ́ ẹ tó kírun ó fojú fo ghafura ọba aláforíjì Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí ó fi ya umma yìí sí ọ̀tọ̀ lélẹ̀ ó ní qad manna Allahu alal mu'minin dájúdájú òun ọlọ́run ọba ọba alẹ́ Allah subhanahu wa ta'ala òun ti parí ìkẹ́ òun lé àwọn olùgbàgbọ́ òdèdè lórí látara pé kí ni id ba'atha fihim rasulan minhum ọ̀ràn sí wa látara wa ìránṣẹ́ yatlu alayhim ayatihi. tí ń mú àwọn àmì oríṣiríṣi àmì ọba adẹ́dà ó fi ń ṣe àkàró fún wa nínú àmì rẹ̀ ó ń lọ́jọ́ nínú àmì rẹ̀ ó ń lóru ó ń lọ́sàn Allah subhanahu wa ta'ala ni yatlubuhu hafithan òru yóò máa jẹ ọ̀sán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ńgbà ìgbà kan là ń sọ wípé à ń wá wo ni tásúà ńjọ́ wo ni aṣúra ṣàbán ó ti ń kalẹ̀kùn bọ́ báyìí àti Ramadan tọ́lá àti bọ́ sínú Rajab báyìí Rajab ti di márùn lẹ́nu béèrè bí àwàdà ló fi jẹ́ wípé àwọn afáàmà ń sọ wípé àdúnìyà sáà alihu ta'a. àsìkò láyé wá fi àsìkò ń fi ṣe ìjúpájúṣẹ̀ fún ọba adẹ́dà kọ́ ọmọ bá kábàámọ̀ àsìkò tó lò yẹn náà máa fi ṣe kíni máa fi rántí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala sọ pé yatlu alayhim ayatihi wa yuzakkihim ń fọ̀ wọ́n mọ́ tọ́ba rí báyìí báyìí lẹ́sìn àfọmọ́tọ́ kan pẹ̀lú kíni pẹ̀lú àkídà at-tawhid ẹnikẹ́ni tí ó bá ní àfọ̀mọ́ èèyàn bí ìgbà tó jẹ́ wípé ẹni tó rẹwà tí nǹkan ní tó ní àrùn ọpọlọ ni kí ni a pè wèrè tọba wa kúrekúre ṣùgbọ́n tọpọlọ rẹ̀ pé sẹ́mi pé afẹ́ akọ kíláàsì fún àmọ́ bàbára rẹ̀ ni látara pé kíni ntí jẹ́ ẹ̀dá tí ń jẹ́ ọmọlúwàbí ó yìí wà lára rẹ̀ ara rẹ̀ lè má pè ó fi jẹ́ pé gbogbo ìgbà àfọ̀mọ́tíyàn kọ́kọ́ yanjú ó ní ìgbàgbọ́ nínú ọba adẹ́dà alasọ subhanahu wa ta'ala ìgbàgbọ́ yìí ń jẹ́ kéèyàn máa lára rẹ̀ kọ́ máa lára rẹ̀ tí fi ní ṣe kò ní tí ọba ti ní òṣùwọ̀n yìí lọ́wọ́ yóò sì sọ yóò sì ṣe kó tó di pé yẹn ń pèpè tàbí ń lò gbèsè ayé ó gbọ́dọ̀ yanjú eléyìí tí ọba yanjú rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ń fi ń pàǹtètè mọ́tàlá wọn mú ọ̀rọ̀ ẹnìkan wá òun náà lòun ṣe dáhà wá wọ́n wá ṣe kásẹ̀tì kásẹ̀tì ọ̀wá tà ṣe gọ́rùdù dáwà ní kátà kásẹ̀tì náà wọ́n ní wọ́n wá ń tì mọ́ṣáláṣí bí ìjọ mẹ́rin kí ló dé àfà olóhùn òun àtọ́lọ́wọ́n bá ń jà ẹni tó ń sọ fún orí rẹ̀ ń ń hó náà ìwà àtọ́lọ́wọ́n bá ń jà ah òun ṣe kásẹ̀tì nítorí rẹ̀ sínú sínú pé kí àwọn èèyàn fi tẹ̀sìn kọ̀tà sọmọ pé èyí tó bá ilé ìjùmọ̀ sùn lọ àbíyà tó ti kọjá eighty ó dẹ̀ ní ọmọ ọmọ náà ti ń wọ sixty kí ló jíṣẹ́ náà sàlám sọ. àmàrù ummati ma bayna sittin wa sab'in wa aqalluhum man yujawiz dhalik. ọjọ́ orí àwọn ọmọlẹ́yìn mi ò ọgọ́rọ̀ wọn láàrin ọgọ́ta sí àádọ́rin ni ètò kéré nù wọn ní ọkọjà bẹ́ẹ̀ ètò kéré nù wọn ní ọkọjà bẹ́ẹ̀ ọmọ wa jáde láyé tàǹdà tá ń pè sọ́dọ̀ tí àsìkò rẹ̀ ò bá tó ṣé yóò pè sọdọ ni ta ló wà ń bẹ̀ nígbà tí ń pè bùbù fólúkálukú sọmọ tá a bí lóòjọ́ tó padà ṣé ó sì ń kankan fọ́ba ni nìyá bá ní òun ń bínú òun ò kí òun mọ́ ipò kẹrin ìyá náà bá lọ jí mọ́ṣíkìlá wa ṣẹlẹ̀ kí ni ká ṣe síyà ṣé mùsùlùmá ni àbíbò ni ta ló fẹ́ sọ pé mùsùlùmá ni. من قال أنه بريء من الإسلام فإن كان كاذبا فهو كما قال ẹni tó bá ní ìní kankan ṣe pẹ̀lú ìsìláàmù yẹn mọ́ tó bá purọ́ ìtọ́sọ̀hún bẹ́ẹ̀ ṣe rí nù. وإلا لم يعد إلى الإسلام السالم إلى الإسلام السالمة tọ́ba pé rárá kò ní padà sínú ìsìláàmù yẹn ní tápò mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dìbà kan ló fi jẹ́ pé èèyàn máa ṣọ́ ẹnu èèyàn máa ṣọ́ wà èèyàn máa ṣọ́ ròrì ìmọ́tótó Allah subhanahu wa ta'ala pàtàkì ní gbogbo ìgbà ni Allah subhanahu wa sọ pé qad aflaha man ó ti jèrè ẹni tí ó fọ ọkàn rẹ̀ mọ́ torí wípé kí ni ọkàn ẹ̀mí ọlọ́ba ara ibẹ̀ ni gbó iní máa darí gbogbo ara tó ti yanjú ara ò yanjú kí ni wọ́n máa yanjú. ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó àfọ̀mọ́ fún ọba rẹ̀ rà. لا يستقيم قلب العبد إلا إذا استقام لسانه ẹ̀mí ẹ̀dá ọkàn rẹ̀ kò ní dúó déédéé lójú ọ̀nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àfitẹ́nu rẹ̀ bá dúó déédéé tí ń ṣèrántí ọba adẹ́dà gbogbo wa tí ń fòye gbé tí ń ro orílẹ̀ lórí la hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah tan ka qur'an tin fi sakaro allah subhanahu wa ta'ala ó mú ìtàn wá nínú tírà rẹ̀ alquran karim àwọn ànábì ọba adẹ́dà tó jẹ́ wípé tòun ti bí ọba adẹ́dà ṣe jẹ́ pé òun ló rán wọn ṣẹ́ tó àdánwò oríṣiríṣi tí ń kàn wọ́n ṣùgbọ́n torí wípé wọ́n mọ̀ wípé à eyín ìṣara rẹ̀ ariwo ọjà lélẹ́yìí èyí ò jẹ́ kí wọ́n yẹ̀ kí wọ́n bò lórí kíni lórí ìjíṣẹ́ tọ́ba adẹ́dà ara wọn subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala ó fún ani stance anabi ayub sallallahu alayhi nabi na wàhálẹ gbogbo nǹkan tó fún ọ̀tá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan ó dúró lójú ọ̀nà àbá adẹ́dà àmọ́ ọ̀rọ̀ ti anabi yusuf wa sallallahu alayhi nabi na wàhálẹ àti gbogbo àkàrà àtọ́lórí gbogbo ntí. Allah subhanahu wa ta'ala ò fi kàn sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam síbẹ̀síbẹ̀ kí ló sọ Allah ni sọ fún ọ pé ma kuntu bid'a mina rusul sọ fún ọ pé èmi kọ́là kọ́kọ́ nínú àwọn kìí ṣe àgbélẹ̀rọ kìí ṣe wípé innovated innovation ni mo jẹ́ n n innovation n ṣe bídà ni mina rusul kìí ṣe mi là kọ́kọ́ àwọn tí ọlọ́run ọba ránṣẹ́ nínú àwọn tó ránṣẹ́ sẹ́yìn àìmọye wọn tí wọ́n pa àmọye wọn tí wọ́n lẹ́lu àmọye tí wọ́n ṣe oríṣiríṣi sí wọ́n máa dìrì ìmọ̀ àrà ẹ̀fọ́ àdìbí èmi ọ̀mọ tí ó fi ìtújọ́ pa pẹ̀lẹ́ mi náà bọ̀tí kankan tí mo mọ̀ ní pé ẹrù rẹ̀ ni mi àwọn kan ponú débè ní ìsìn rẹ̀ bíi pé wọ́n ní tí wọ́n bá sọ fún wa pé ẹrú ọlọ́run ọba ni wọ́n rárá àwọn èso ẹrú ọlọ́run ọba ṣáà tí ìjọ alá pé rárá ọ̀rẹ́ ọlọ́run làwọn torí pé kí ni àpé ìwé má dà wọn lórí irú ni wọ́n sọ pé àwọn kan sọ pé àwọn ọmọ ọlọ́wọ̀n làwọn ń wò ìyún tí ń ṣe ti ń nípa lára wọn ti ń kó torí pé wọn ò ronú jinlẹ̀ kíni kò sí ntọ́ yẹ kíyàn lépa láyé tó pé ẹ̀rù ọlọ́run ọba lòun èyàn ẹni pé tó yẹ pé gbogbo ohun tí ọba adẹ́dá bá tiun sí ni lòun ń tẹ̀lé pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́ àti ìjuwọ́jùsẹ̀ fún tọ́ba ti mú wa. nínú àfọ̀mọ́ yìí tí Allah subhanahu wa ta'ala tó fi kẹ́ wa ó ní tayammum kò fi kẹ́ ìjọ kan nínú àwọn ìjọ tó ti kọjá lọ wípé tẹ́ bá fẹ́ ṣe mọ́tótó ẹ̀rọ mi o ẹ̀rí kíní o ẹ̀rí gbogbo eléyìí o kẹwàá kẹwàá ló yẹ pé fún wọn àwa nìkan ló ṣe fún <laughs> bó láwa ṣe ṣe gbogbo nǹkan tá a bá ṣe kí ni máa ṣáájú rẹ̀ níyà àníyàn níbo ní máa wà ọkàn kì í ṣe ara rẹ̀ ká sọ pé nàwáìtù nàwáìtù yẹ sára nítorí ìṣẹ́ náà sálàm fi kọ́ sáàbì kan pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan o kẹ́ ẹ wá sọ pé nàwáìtù tọ́lá àsìkò ń túnbọ̀ ó ti ń súnmọ́ dẹ̀dẹ̀ nísìn wọ́n kọ́ sórí bọ́ọ̀dù ni nàwáìtù sáwọ́mà Ramadan tísà wa ìṣirí náà àwọn àìṣe àtàwọn. أو ثلاثين يوما لله تعالى masajid mi wọn kọ sínú sí inú lẹ́wà pípé tẹ́ bá ti fẹ́ gbẹ̀rún ìdúró ká kọ́kọ́ sí na wọ́n ìtùnà nǹkan kan òjíṣẹ́ náà sàásánà wọ́n fi lè kọ́ àwọn sàábí mọ́ anzalallahu bíi min sultan ọlọ́wọ́n bọ̀ sọ́kalẹ̀ nínú bí kankan nínú tíra kò dẹ̀ fi ránà bí kan ibi tí àníyàn pa ọkàn rẹ pọ̀ ìpìtọ́ ọ̀fẹ́ ṣe ìtòrọ́pò ọ̀rọ̀pò àlùwàlà Allah subhanahu wa ta'ala ó fi tayammum ṣe ṣíṣe ó fi rọ́pò àlùwàlà ni yarhamakallah ó fi rọ́pò àlùwàlà ni ẹ sẹ́ ah ẹ̀rọ mi tẹ́ fi ṣàlùwàlà ó tún kù mo ní kẹ́hùn lọ́wọ́ tọ́pọ̀ rẹpẹtẹ tí mo stọ̀ fún yín tẹ́ ẹ bá ti ń ṣe tèmi tó túmọ̀ sí pé kíni dawawul umma fi tiba ma bu'itha bihi nabiyul umma ìwòsàn fún umma umma yìí òun ni tọ́lọ́hún ọba fi rán ànábì umma yìí tó bá jẹ́ wípé nǹkan míì wà tá a tún lè lò yàtọ̀ sí fi rán ni kò ní jó ní ọjà náà bí ìgbẹ̀yìn ọlọ́run ọ̀ràn ẹlòmíì wà ṣùgbọ́n kọ́sá ànábì mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ à ń fún kan nínú àwọn ọmọ ya ní ìró kan ní nǹkan bí ìjẹrin sẹ́yìn ibi ìjárun ìjẹrin ìjẹta mánà máàrọ̀ àná subhanallah inú yìí kí ni wọ́n máa rùn kéèyàn máa yílẹ̀ wallah bó ṣe ń ṣe mí nu ah, wọ́n á wò pé ewé lélẹ̀ abákígbe wọ́n ní ẹlòflagil àwọn náà ṣe gbìyànjú ni ẹ mú fìlà jùlọ abádàjẹ bí ìgbà tí ò tiẹ̀ kò tiẹ̀ túnú kankan nínú irun yẹn inú inú inú inú ibi kan tí ọyẹ ká lọ mọ ni tí màá wá débẹ̀ màá máa fọ ọ lọ ní wọn sọ pé ó rẹ jókòó lé rẹ ọ rẹ gbọ́dọ̀ má lọ ah, kí ló ṣẹlẹ̀ ah, ẹ jẹ́ àlọ́ antacid kì í ṣe síbí méjì méjì wọn ni a máa lò ó gbé sẹ́rí ni pé eléyìí sí méjèèjì ò lè ran eléyìí ọba gbé sẹ́rí ọmọdé akun tínú ìbá wa ti gbé mi tán màá wá tún lọ tọ́lẹ̀ tọ́ba ti gbé mi ọba di bí ìṣẹ́jú márùn márùn wọ́n ní sábà mú pépà àti ìwé àti gègé ká máa kọ́ọ̀lẹ̀ ìtàbà chíǹjì ń bẹ̀ ṣùgbọ́n tá à ń tọrọ ní pé kọjẹ́ mọ̀dínà kọ́dẹ̀ jẹ́ jimá kọjẹ́ káwà nù sùjádà ṣùgbọ́n <laughs> kò sí lọ́wọ́ ẹ̀dá ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́. àwọn ń ṣe mọ̀rọ́jà àwọn hadith àwọn arántí pé wọ́n sọ pé oyin oògùn nírúnrún ni mo ní bẹ́ẹ̀ ni ọmọ kú lóòótọ́ wọ́n dẹ̀ kú síbi oyin kan fa ọrọ́ bí ọkọ̀ àbá gbé síbi ẹ̀sẹ̀ nu báyìí àfi wọ̀ọ́ subhanallah subhanallah subhanallah ọ̀rọ̀ àwọn afáwa wa lẹ́sẹ̀kẹsẹ̀ pé àá ah, dawawul umma fi ittiba ma bu'itha bi nabiyul umma lọ́ba di báyìí báyìí tu inú rírun láti gbà yín àwọn òkè ah kí ló wà lè fa náà àwọn obìnrin lè rìn kí ló lè fa náà mo ní gbogbo ohun tí ọba ti ẹ̀ fa oyin dé o ká má jẹ́ ó sínú ilé àti ájúwa àti zamzam gbogbo ilé tó ń túmọ̀ sí pé kí ni Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé n ti ń bẹ lápò ṣòkòtò wa ká má máa lè lọ ṣòkòtò ọ pàtàkì ní gbogbo ìgbà agbọ́dọ̀ gbé kéyìn orin rẹ̀ èkejì tá a bá ti dà níyàn tán a fẹ́ ṣètẹ̀yẹ mọ́ láti fi rọ́pò àlùwàlá tá a rí ṣe torí pé a rí omi tàbárómi àwọn àdí kan sékejì tá a máa kà lọ níwájú ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé bí ẹlẹgbẹ́ pààrómi náà ni àníyàn ti ṣẹlẹ̀ kí ló tẹ̀lé a ṣe tẹ́símíà. بسم الله الرحمن الرحيم لين basmala èyàn tẹ́símíyà á fọwọ́ lélẹ̀ ọwọ́ méjèèjì á dàdélẹ̀ kò ní ìdí kí eruku yẹ̀pẹ̀ òkúta tàbí nǹkan kan kó tiẹ̀ kó lẹ̀ máa wà lọ́wọ́ tó bá ó ní ìdí ni. E, ìpele kejì òjíṣẹ́ náà sàlám ò ní ṣe kí ló ṣe ó fẹ́ dànù ìgbà tó fọ́ lélẹ̀ tán ó fẹ́ dànù tó túmọ̀ sí pé kìí ṣe pé dandan gan ni wípé kí nǹkan kan ó tiẹ̀ lè mọ́ wa lọ́wọ́ ìgbà tó nínú ẹgbàá wa mi wọ́n ló gbọ̀n án nta fẹ́ dànù àbí nta bá gbọ̀n ṣé yóò lè mọ́ wa lọ́wọ́ mọ́ là lẹ́yìn eléyìí ó fi bọ́ jù. ó dẹ̀ fi bọ́ ọwọ́ tí wọ́n bá ti lọ́wọ́ ibi tí wọ́n ń gé fún àwọn tí wọ́n bá jẹ́ pé ọ̀daràn wọn jalè ọ̀ràn wọn bí náà ni ọ parí khalas tẹ́mọ̀ ti tún tẹ́mọ̀ ó ti tún parí kò jù bẹ́ẹ̀ káwó dẹ̀kun fún mà máa bá àwọn ẹ lọ. Allah subhanahu wa ta'ala kí ni tí ó wá lè bàjẹ́ àti ṣe tẹ̀yàmọ̀ kí ni tó lè já gbogbo nǹkan tí máa ń já àlùwàlá náà lọ já tẹ̀yàmọ̀ mu torí pé kí ni ṣe bá fi rọ́pò rẹ̀ ó dúró fún àlùwàlá ni tí ó bá ti mú àlùwàlá kúò ó ti mú òun náà kúò ní bí kí ni ìso ìgbẹ́ ìtọ̀ màdíyì mẹ́nìyì ká súnmọ́ obìnrin kóbìnrin ó rí haid rẹ̀ tàbí kó kó wà kó ní nifas gbogbo nǹkan báwọn tó jẹ́ pé ó lè já àlùwàlà ó lè já tàbí kí ni kí ni ìdí tàbí tàbí tó bá jẹ́ pé ìdí tàbí ṣe tẹ̀ ẹ́ mọ̀ ó ní wípé ààrò mi. omi wa dé tẹ̀mọ́mù ti já kódà bọ́ bá wà lórí hùn ó ti ń kírun lọ o ti dé ó kú bíi ó kú dẹ̀dẹ̀ kó kírun tán omi ọba gbúrò omi omi ti dé bóyá a ti wọ omi ká omi ká kọlọ́run ọ̀yà ọ̀yà àìrómi omi bá ń dáyà ọ̀rà filẹ̀ ọlọ́ṣàlùwàlà. lórí position wa kíláàsì àṣebìnáàlè lórí àwọn abáyé òkú lọ ètò orí táàmù kò tí ìjà nítọ́láwọn ọba fún aláṣẹ pé ká ṣe bọ náà là ṣe bọ ó dẹ̀ tún ti gbé kẹ́mi ìdè a continue lórí rẹ̀ now Allah subhanahu wa ta'ala kò ṣe lọ́ràn àyàn wípé dandandanla ni pé kó jẹ́ pé ruku tàbí dandandanla kó jẹ́ pé wípé máa o tàbí bákan lára ẹnu ọmọ kò lè lórí òní pé ibi tá a ti ṣe o ilẹ̀ àti tó wà lórí ilẹ̀ tọ́jẹ́ yìí pé wọ́n ṣe lẹ́ẹ̀lẹ́gbẹ̀ẹ́ mẹ́sẹ̀lẹ́ tábàwà ń bí ń sìn kò sí kí yẹ̀pẹ̀ kan wà bí kejì kọ́ mọ́ sí bí tí yẹ̀pẹ̀ bá sí bí eruku wà ń bẹ̀ èèyàn lójijì ó di wípé àìsàn bò kò sígbà tí ò lè ṣẹlẹ̀ sẹ́nibọ́dì káìsàn dé lójijì kò lè lómi ẹni tó bá ní kó lómi nísìnyí fẹ́ kọjá àdìláyé nù tàbí ọfẹ́ lomiun tó lo lò ó àìsàn yẹn ó tún lékún sí kò dẹ̀ sọ opportunity fún àsìkò òun rẹ̀ ti tó ọ̀nà yẹn ni kó mú wa ọ̀rọ̀ àfọwọ́ rẹ̀ mọ́lẹ̀ ọgbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ ó fi bọ́jú ó fi bọ́wọ́ ó ti ṣètò ẹyà mọ́mú rẹ̀ ó dẹ̀ ń bá àrùn rẹ̀ lọ. kìí ṣe pé dandan ni pé káwá máa gbé yẹ̀pẹ̀ rìn tàbí káwá máa rọ yẹ̀pẹ̀ sínú masajid. Mas torí pé a fẹ́ fún àwọn èèyàn ní provision láti fi tẹ̀ ẹ́ mọ̀ la kò sí ní àjò kan táwọn sàábí òjíṣẹ́ náà sàásàlám lọ tá a wá gbọ́ yí pé wọ́n ń gbé yẹ̀pẹ̀ rìn lọ ọbẹ̀ ni torí yí pé àìbámọ̀ ọ̀rọ̀ tẹ̀ mọ́mọ́lédè lópin ìgbà tí ọba ti sómi a lè ṣe tẹ̀ mọ́mọ́. àwọn tó lè já gbogbo nǹkan tó lè já àlùwàlà ó lè ọba ọjà tẹ ẹ mọmọna gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àti kàwọn tómi bá rẹ ti dé ìrun àtẹ̀mọ́mọ́ ó ti di ti àgbèlé lẹ́nu kì í wá ṣe yẹn nìkan ó rẹ̀yàn náà tàbó wà ní condition tó jẹ́ pé omi jìn kò síbi ọ̀nà tó fẹ́ wá lọ ó jìn mẹ́sàlẹ̀ bọ́yá kìí ṣe tap kànga ni kò sí bucket kò sí tí ó fi fà yà pé asákòrò pé omi mẹ́nu kànga yìí ṣùgbọ́n àti gbé jáde gan kò kò possible bí ìgbà tí ò sí náà ni tàbí mẹ́sàlá ìrìn àjò lọ́wà à ń kó kẹ́ẹ́ fi omi níbì kan ṣùgbọ́n àti débẹ̀ ewu wà ń bẹ̀ Islam Allah subhanahu wa ta'ala kò fẹ́ ká fẹ̀mí ẹ̀mí wa kò fẹ́ ká fi wéwu bí ìgbà tí ò sí omi náà ni yóò ṣe tẹ̀ ẹ́ mu torí Allah subhanahu wa ta'ala sọ pé wala taqtulu anfusakum inna Allah kana bikum rahima àwọn afáà béèrè wọ́n jọ ń lọ bìkan ni wọ́n wá ń páyà wípé tóun bá ní kóun ó ṣàlùwàlà táwọn táwọn ń jọ ń lọ wọn ò ní fi òun múlẹ̀ ṣó lè ṣe tẹ̀hẹ́mù rárá èyí ṣe excuse tí ó bá bá wọn yẹn lọ lọ bá wọn mi lọ ọlọ́run lè ṣe gbogbo ẹ̀rọ ọ̀run tó bá jẹ́ pé ah flight gan ni ah ìrun tí ó kí lè kí ìrun rẹ̀ nínú flight àlùwàlà ó lè ṣe nínú plane ó lè wẹ̀ nínú plane tó bá mọ̀ bí ó ṣe ṣe ní ọdún kan a lọ sí hajj wọn pilot ti ń sọ fún wa wípé a ti fẹ́ dé mi kọ́ọ̀tù àwọn yẹn sọ pé bóòlù àwọn ó ṣe wẹ̀ bóòlù àwọn ó ṣe ṣe mo ní ẹjẹ́ mi ọ ṣáájú ń sọ fún yín ní bẹ́ẹ̀ sì sí nìsí mo gbé ẹ̀rọ amòmí dání mo ṣe dé ní tọ́lẹ́ mo lè rọra hàǹgẹ̀ẹ́ kí ni big deal nígbà tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọgọ̀ọ̀rọ̀ bọ́kẹ́tì kan ni wọ́n máa fi ń wẹ̀ ìtàlùwàlá tó bá ṣe rọrùn láti ṣe ń bẹ̀ ìwẹ̀ gan-an kò lè jẹ́ big deal gba àparí tán tí mo ní gbogbo ara mo gbé mi wọn ni bó lẹ ṣe ṣe mo ní mo wẹ̀ náà ni bó lẹ ṣe wẹ̀ mo ní bí ẹ ṣe wẹ̀ náà mo ṣe wẹ̀ tó àfikọ́ra ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan yẹn àfikọ́ra yàwálù láti ọgọ́rọ̀ tá ń kọ́ lálọ́ àlàgà aslan kọ́pọ̀ kan ṣàlọ́ àlọ́ òun kan lò ní kéde ní tó kọ́ gbogbo nǹkan sì wà á kọ́ ni <laughs> a lọ sílùú kan ẹgbà tí ara bomi díẹ̀ báyà ẹ fẹ́ ṣàlọ́ àlá ni kílẹ̀ fẹ́ fi lè ṣé ẹ fẹ́ lọ fi ẹlọfẹ ṣe tabawulu ni mo ní ṣe tabawulu mo fẹ́ fi ṣàlọ́ àlọ́ ní omi eléyìí ẹ sì á rí nbílẹ̀ ni o mo ní ẹ̀ẹ́n ó ti yẹ dandan kéèyàn tètè tá níyàn rẹ̀ ṣe báyìí èdè fẹ́ ṣe kí sì torí tiẹ̀ mo fẹ́ ṣe torí tọba adẹ́dà ni <laughs> ah, ó sì fẹ́ gbà mọ̀ ṣàlọ́ ọ̀la náà mo ní ó ṣẹ́kù ó ní bóòlù ẹ̀ ṣe ṣe mo ní à ah. bóòlù òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lá sọ pé nínú ìkọjá ààyè ìkọjá àlà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú wúmọ̀ yìí ó ní pé kálùwà lómi àlùhárá máa pọ̀ jù Imam Ahmed rahimahullah rahmatawasa tábà wọnú yaghafatul ó ń sọ fún ọmọ rẹ̀ Abdullah rahimahumullah rahmatan wa sáyé pé má ṣàlùwàlá ṣètánì àṣàlùwàlá tí ó máa ṣànlẹ̀ ilẹ̀ ò nípìn pé nínú kí omi àlùwàlá rẹ̀ máa ṣàn lórí rẹ̀ ṣé pápápá kọ́kàn kan lẹ́ẹ̀kan máa gbé yẹ́sìn ẹ̀yàn wá síbí. ọ̀rọ̀ àyàlẹ́nu torí pé a ti use mọ́ ọ̀gọ̀rọ̀ nǹkan wọ̀nyí kò àti ẹ̀rọ kan rẹ̀ wípé bí ó ṣe rí ni. nígbà míì tayammum ó lè jẹ́ fún nǹkan tó jẹ́ pé kìí ṣọ̀ràn àyàn mustahab mathalan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ṣe qada al-haja ní ìjọ kan ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà àwọn asálámàsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlámì yìí sábà fẹ́ ṣe zikir láì ṣe pé ó wà nínú mọ́tótó kò dáhùn sálámà yìí gbà tó wá ṣe tán láti ti fìtì dáhùn sálámà rẹ̀ òjíṣẹ́ náà wá lọ sára àgànná ó wá ṣe tẹ̀yẹ́ mọ́ ó fọwọ́ ó fi pa ojú ó fi pawọ́ ọwọ́ àṣẹ ìdáhùn sálámà rẹ̀ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ìṣe àlùwàlá láti fi dáhùn tẹ̀sílìm tàbí láti fi ṣe zikir ní tá a fẹ́ ni kìí ṣọ̀nà yẹn so ìgbà tó jẹ́ pé ó ní udhur láti tètè ṣàlùwàlá òun ó dẹ̀ fẹ́ dá tẹ̀sílìm padà ó ṣàrẹ̀ṣe tẹ̀ẹ́mù ṣàpẹ́ tẹ̀ẹ́mù náà tá a ṣe òun. Uh, mustahab ni kìí ṣe wípé fún ọ̀ràn yẹn àtúnṣe síwájú wípé ẹnikẹ́ni tó bá rẹ̀ ó lè ṣe tó jẹ́ pé rírẹ̀ tó rẹ̀ kò lè lómi ó lè ṣe tẹ̀yàmọ̀ bẹ́ẹ̀ náà nìyẹn tó wà ní àjò tó jẹ́ pé eléyìí ò lóhùn bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó bá wà nù jẹ́nàbà tó jẹ́ wípé kò sómi kìí dẹ̀ ṣe dandan ni kọjá wípé a gbọ́dọ̀ rómi náà o kó tó di wípé àsúnmáyàwó wa tá ní bá ní bùkátà sí la àwọn ẹ̀rí wà fún gbogbo ilé ẹni tó bá nu jùnú tó wá jùnú àsìkò òun tó kò dẹ̀ sómi wọ́n lè ṣe tẹ̀yẹ̀mọ́ kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ kí ìfọwọ́pa apá kó ṣẹlẹ̀ là ibi ọrùn ọwọ́ ò ní gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ dé kò dẹ̀ sẹ́rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ ká fọwọ́ balẹ̀ lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ẹ̀kan náà ni pé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ ṣe táwọn sàábí náà lè ṣe kì í wá ṣe léyìn nìkan gbogbo tẹ̀yẹ́mọ̀m tá a bá fi gbogbo tí ó di àlùwàlá lóde òun náà a lè ṣe tẹ̀yẹ́mọ̀mù lẹ̀ kásìkò òun tó tó káfíyìn sí àwọn nàwáfíìlì lópin ìgbà tá a ti ìrálùwàlá tá a ti ìromi tá a fi ṣàlùwàlá tàbí ìdí tá a fi ṣe tẹ̀yẹ́mọ̀mù yìí wà ń bẹ̀ tá a bá kírun yẹn tán náfẹ̀yẹ náfìlà tá a bá lè fi yàn náà láàfin yàn kìí ṣe yẹn nìkan àtẹ́mọ̀m tá a ṣe fásùbà àkọjá látara pé àṣó àtọ̀ àyàgbẹ́ àsùn mọ̀níyọ̀ jáde mọ̀níyọ̀ jáde tàbí àsùnmọ́bìnrin gbogbo ń tó já àlùwàlá kò sí ń tó adẹ̀wà pẹ̀lú òye wa zóòrò tó kò sí ń tọkọ di wípé àlẹ́ fi kí zóòrò. tí ò bá já títí asùn tó òsì ń tọkọ di pé àlè fi ká asùn lópin ìgbà tó jẹ pé ìdí tá a fi ṣe tẹ̀yẹ́ yẹn ó yì ilẹ̀ ń bẹ̀ tó bá jẹ́ pé nítorí pé ààrò mi ni ààrí lásùbà ààrí ní zuru náà ààrí ní náà ṣùgbọ́n o tọ́ ọ bá ti rómi tómi bá ti dé o tọ́dẹ̀ jẹ́ pé kìí ṣe pé o wà nínú àìsàn tàbí ewu wípé àti rí omi òun lò yóò mú la ẹ̀mí lọ tẹ̀mọ́ mi lára sí eléyìí ni tí ó fẹsẹ̀ rinlẹ̀ kì í wá ṣe ẹnìkan ẹni tí ó ṣe tẹ̀yẹ́mọ̀ torí ìdí tá a kà kalẹ̀ yìí ta ló fún un ní ìbáhà ẹ̀yìn ní permissibility ipe kó ṣe Allah subhanahu wa ta'ala ẹni tó ṣe àlùwàlá torí pòun rómi tàbí torí wípé ara rẹ̀ já pépé ẹni tí yóò dẹ̀ gbádùn ni òun fi ṣe tẹ̀ mọ́mù tiẹ̀ kò mọ́ ju ẹni tó ṣe tẹ̀ mọ́mù lọ nítorí náà ẹni tó ṣe tẹ̀ mọ́mù ó lè kírun fún àwọn tí ó jẹ́ pé omi làwọn lò kò di lọ́wọ́ ọ̀kan náà wọn Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọ̀wà ní ó ní jánaba ṣùgbọ́n tútù mu ó wá ń páyà pé tó ń bá ní kóhun ó lomi yóò fa ewu fóun ó lè ṣe tẹ̀ ẹ́ mọ́ wọn ló ṣáájú fún kírun àwọn yòókù ṣàlùwàlà gbà tí wọ́n ṣe sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà aslam bi léèrè pé ah, wọ́n lọ ṣe báyìí kí ló dé ah, ó ní ya Rasulullah ìyìn ní para mi ọlọ́run ọba sọ báyìí ẹ má para yín o òjíṣẹ́ náà bú sẹ́rìn láti fi sọ pé yàrá n tó ṣeun ó mú un torí tí ọba mú un òjíṣẹ́ náà aslam ò ní dákẹ́ lórí ní tí ọlọ́run ọba ọba mi eléyìí pàtàkì a gbọ́dọ̀ bọ́ gbogbo eléyìí yẹ torí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́mọ̀ wọ́n ti máa gbàgbé wípé ọ̀rọ̀ pò àlùwàlá ni ìtàlùwàlá lè ṣe náà lòun náà lè ṣe lópin ìgbà tí ìdí téèyàn fi ṣe tẹ́mọ̀ tó ṣe wà lẹ́ńbẹ́. ìbéèrè wa táwọn àáfàá fọ̀rọ̀ jómi tọrọ ọ̀rọ̀ lórí rẹ̀ ṣé ẹni tí ó ní owó láti fi romi kò sómi ó wọ́n gbọ́dọ̀ ra omi yẹn ni ṣé kó ṣe tẹ̀ẹ́mọ̀m ni àbí kó romi tí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àǹfààní wípé àwọn nǹkan míì níta ayé tà ń lé à ń fowó rà kọ́ mọ̀ sọ wípé torí wípé wọ́n ń ta omi òun ọ̀wá yí lọ sí di tẹ̀mù àyàfi nǹkan kan owó tó wà lọ́wọ́ rẹ̀ tó bá ra omi yóò kó sínú wàhálà kò dẹ̀ sí bó ṣe lè fẹ́ ṣe tí ó fi rówó mi àwọn circumstances báwọn ọmọ ń ṣẹlẹ̀ nínú àwọn inú gbó tàbí àwọn ìlú kéréje kéréje tí èsì inú inú ìlú tó bá ṣe tẹ́ mọ̀ orí mu kìí dẹ̀ ṣe pé dandan ni kó wá omi dé kó wá tẹ̀ máa wá omi ká rárá lópin ìgbà tó bá ti jẹ́ pé kò sómi lágbègbè níbi tó wà tó bá wá jẹ́ pé omi tó ní omi kékeré ni tó ṣeé ṣe àwọn àwọn báàbì kan lára àti sọ pé tí ó bá sómi ni ṣùgbọ́n mi wà ṣùgbọ́n mi wà omi tó ní tó bá fọwọ́ tó bá bá débi ojú kò lè lọ bí kankan mọ́ but omi dẹ̀ wà tá a bá ní kò sómi rárá omi wà n tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú àlàyé àwọn àfa lórí eléyìí ni wípé ibi tómi dé òun yóò bá débẹ̀ yóò wá fi tẹ̀ ẹ̀ mọ́ mo parí yòókù láti fi kọ́bà méjèèjì ó ti bọ́ kúrò nínú ewu wípé oró mi kò lò ó ó dẹ̀ ti pé ìmọ́tótó rẹ̀ pẹ̀lú tẹ̀yẹ́mọ̀m láti fi ṣe ìbádà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ó lè dé lẹ́fún gbá mi tọ́jẹ́ wípé àti ṣe tẹ̀yẹ́mọ̀m kò rọrùn kò dẹ̀ sórun in tó lè jẹ́ kí lè yọ ṣẹlẹ̀ lẹni tó bá wà ní àhámọ́ ibi tí wọ́n hámọ́ ibi ẹ̀gbin ni ilẹ̀ tó lè lò kò rọrùn kò dẹ̀ sómi kò gbọ́dọ̀ má kírun ọlọ́run ò fi irun bùn ẹni kankan tó bá ti lóye kó mọ̀ràn wọn bá irun wá bẹ́ẹ̀ ẹ̀rí tí àwọn àfáà mú wá lérí eléyìí òun náà ni hadith takot síwájú lórí ẹni tí wọ́n rán wípé kọ́ lọ wá ẹ̀gbà ọrùn wá fún ìyàwó Aisha tó sọ pé ńgbà tí ìró mi mo kírun ṣàmọ̀ pé tẹ́ẹ̀mọ̀ mọ̀ tí ìdè ń gbà nù kò sí ibi tí wọ́n dẹ̀ ti sọ fún wípé má ṣe báyìí má ń gbà mí o tó ń túmọ̀ sí pé tí ò bá ti sí opportunity fún tẹ́ẹ̀mọ̀ kò dẹ̀ sómi àsìkò oorun dẹ̀ tó a gbọ́dọ̀ fi lọ́ra àmúwa ni ṣùgbọ́n àsìkò òun fẹ́ kọjá ṣáà lè ṣe tẹ̀ ẹ́ mọ̀ omi dẹ̀ wà ẹni tásìkò òun fẹ́ kọjá fún ọ̀kan nínú méjì ni ìmọ̀ ẹni tí ò bìkítà torí pé ó ń lé jíjẹ mímu tàbí ó ń lé bùkátà kan tàbí ẹni tó sùn tàbí tó gbàgbé tàbí irun tó jọmọ́ báyìí fún ẹni tó sùn tàbí ẹni tó gbàgbé ìgbà tó bá jí sí tàbí ìgbà tó bá rántí sí àsìkò oorun rẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mú wá nínú hadith síwájú èèyàn jí ń sìn ó sùn lẹ́yìn zuhur làbí lẹ́yìn àṣùbà bóyá ó rẹ̀ ìgbà tí ó jí sí ó kàn gbọ́ tí wọ́n ń pè magrib ni àsìkò zuru rẹ̀ nu àsìkò asr rẹ̀ nu àsìkò magrib tó lu rẹ̀ náà nìyẹn tó bá ti bá wọn kí magrib tán tó bá yẹ pé wọ́n ti gbẹ̀rún dúró tí wọn bá ti gbẹ̀rún dúró wọ́n kàn pé ni tàbó kàn tó ni yóò mú zuru rẹ̀ yóò mú asr rẹ̀ wá yóò bá wọn kí magrib tí a bá ti gbé dúró ṣùgbọ́n wọ́n ti gbé magrib dúró yóò bá wọn kí magrib yẹn yóò wá mú zuru rẹ̀ wá yóò mú asiri wá torí kí ni ìdí tí ò fi kí òní ozur tí ṣẹ̀ríà permit all excuse tí ṣẹ̀ríà permit kí ló yíṣẹ́ lásán asalaam sọ man nama ani salat aw nasiyaha falyusalliha idha dhakara fala kafara lahu siwa dhalik aw kama sallallahu alaihi wasallam ẹni tó gbàgbé ìhun ẹni tó sùn gbàgbé ìhun tàbó kàn gbàgbé kó kì í nígbà tó bá rántí sí kò sí nǹkan kan tí ó fi di ju èèyàn náà lọ. eléyìí pàtàkì a rí i pé gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀tà kò ń tí abáni àáfọ̀pọ̀ lọ rò lọ torí pé kí ló fà á mímọ̀ ló ní àdínì tó ń túmọ̀ sí pé nùsọ́sì kì í ṣe tí a kàn máa fi ọgbọ́n orí o gẹ́gẹ́ bá ṣe sọ síwájú kì í sí ọ̀ràn àyàn kí a make sure yìí pé omi ti wà available fún ẹni tí ó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tó bá ní bùkátà síyàwó ká sọ pé ah ọ̀dẹ̀ntẹ́ lánìí torí pé adé nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ lásìlá alásìlá tó rẹ̀ pé àwa omi àárí ìgbà tó yá mo ní bùkátà síyàwó mi mo dẹ̀ súnmọ́ mo ṣe tẹ̀yẹ́ mọ́ láti fi kírun tí ṣe ni wípé tó bá ti di wípé omi dé yóò wẹ̀ but irun yẹn kò ní dápadà mọ́. masana èyàn ó fi tẹ̀yẹ̀ mọ́mù kírun ó ti sálámà ó ti kírun rẹ̀ tán ìgbà yẹn lomi iṣẹ́ ètò wá ni wọ́n wá rómi kì í ṣe dandan kó dàrún yẹn padà mọ́. ó ti ṣe ní tó pé kí ni tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí ní àsìkò rẹ̀ nínú àwọn àdẹ̀kùn tí ọba adẹ́dà fún wa nìyí lórí májẹ̀mú pé ká mára ká tó kírun tí ò fi sí sí àwíjàre fún ẹnìkan pé ìdí nì tóun ò fi kírun. òfi jẹ́ pé èyàn gbẹ̀hùn jùlẹ̀ láìkì bí ìbá ṣe ẹni tó lórí bú èèyàn èyàn fi ìrun falẹ̀ bí ìbá ṣe pé ẹni tí àṣetáni ti tó ti dè mẹ́lẹ̀ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́yà wáyà gbogbo kòsìkòsì irun kíkí sásìkò kìí ṣe tí ààfin lọ́ra lọ́fi jẹ́ pé ọ̀rọ̀ tẹ̀ máa ń bí ìgbà tó dé pé báàbá wa rómi pápá náà o èyí ń ṣe dẹ̀lí láti fi gbóhùn jùlẹ̀ tàbí láti fi dìlé irun fún àsìkò rẹ̀ àbí ọba dẹ́ta Allah subhanahu wa ta'ala kó ṣe ìrun wa ní gbígbà níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó dẹ̀ kó má dá lu aláya kó dẹ̀ gba gbogbo iṣẹ́ wa lẹ́yìn irun tí yóò ṣe tọkọsùn nẹ́sà àwọn tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló bá wí ní amàmẹ́nulé ìyẹn ní haid àti nefas tá a bá discuss ẹ̀ tán bí ní next week questions and answers lórí rẹ̀ ọ̀dọ̀ wọn láti gbà torí yìí pé kí ni àwọn ló báwí jù á lọ dáhùn question lọ́dọ̀ wọn lọ́hùn àwọn ọkùnrin ó send the question àwọn wá sí òkè torí àwọn nǹkan ní ìbẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ béèrè ah, yá ni èrè torí pé àwọn ló báwí jù yóò jẹ́ ní tó tó strange gan sí àwọn ọkùnrin gbogbo eléyìí ó ń túmọ̀ sí kíní kan ni ma faratna fil kitab min shay'in ààfin kankan lẹ̀ nínú tíra yìí alukur'ani kiri tó jẹ́ handbook ẹ̀sìn àti àlàyé rẹ̀ tó ń jẹ́ kíni tí ń jẹ́ sunna láì dá sí. níta gbọ́dọ̀ ṣe ní ntọ́ bá rú wa lójú ó ní kí n ká wáyé mọ̀ lórí rẹ̀ kìí ṣe tí a fọ̀gbọ̀n orí gbé tá a bá débì kan tó yẹ pé ó rú wa lójú ìmọ̀ yẹn ò sí ọ̀wé ìta bá mọ̀ ká lò náà kọ ìdí tá a fi ṣe yìí tó dá lórí nǹkan báyìí tá a mọ̀ tá a mọ̀ ká wá béèrè àlàyé lórí rẹ̀ létà kí ọba dẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá àtọ̀ àsọ̀nà ẹ̀sìn Islam èyí sẹ́sìn tó jẹ́ pé màá ṣe bó ṣe wù mí ẹni tí ó bá bó ṣe wù ú lòun ó ṣe bí ó ṣe wù lọ́lọ́run ó sọ̀rọ̀ rẹ̀ sí tó sí pé a lè lùgbésí ayé wa bó ṣe wù wá bó ṣe wù ọba adẹ́dà tó jẹ́ pé òun ló dá wa síbí kì í ṣe pípé a bá jíròrò lórí bá a ṣe débi ni kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ máa ṣàjẹ́ ká bá ìyọnu rẹ̀ pàdé gbogbo tí yóò fa ìbínú rẹ̀ kọ́ làwọn yàrá yà ní tí ó fi wá ṣe kò ń gẹ́ ìyọnu rẹ̀ ní kó fún wa ṣe subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ya kutubi naam جزاكم الله خيرا سر جزاكم الله خيرا احسن الله اليكم وعليكم وبارك الله فيكم اوتي اباني بيري نمبر 1 اوكي نمبر 1 2 3 4 5 6 ابايشان ابايشان اوكي seven da seven eh. ẹni kàdà dúró bẹ́ẹ̀ náà number one. assalamu alaikum wa rahmatullah. wa alaikum assalam wa barakatuh. jazakallahu khairan. wa antafi jazakumullahu khairan. ìbéèrè mi àkọ́kọ́ ẹni tí ó ń pa iṣó mọ́ra. naam. lórí irun. naam. abẹ́ni tí ń pa ìgbẹ́ mọ́ra. naam. lórí irun àbí ìtọ̀. naam ǹjọ́ ní irun kọ́ ní. ó ní la salata bihadrat at-ta'am wala wa huwa yudafi'u al-qabthan aw kama qala rasulullah sallallahu alaihi wasallam. oúnjẹ ti délẹ̀ wọ́n wá gbẹ̀rùn dúró òwò lákọ̀ọ́kọ́ ṣe tá a bá ní ká lo ọpọlọ a sọ pé ká kọ́kọ́ kírun náà àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní rárá òun ọ̀ràn á ń sẹ́yìn òun ọ̀ràn á pé ká ṣe gbogbo tí ó mú ròyìn wá tí a fi wá ní pa ọkàn pọ̀ sọ́dọ̀ òun òun ọ̀fẹ́ òun dẹ̀ mà wá ju àwa gan lọ tó rò lọ́dà wa nítorí náà tó ń jẹ bá ti délẹ̀ o ẹ kọ́kọ́ yẹn ju oúnjẹ náà. tí ìgbẹ́ àtìtọ̀ máa ń gbìyàn àìsọ pé jẹ́ ń sáré kí òun náà tó lè tọ̀ àbí tó lè yàgbẹ́ wọ́n ní lọ́ọ́ yàgbẹ́ náà lọ́ọ́ tọ̀ náà tó ń túmọ̀ sí pé kí ni ìgbà tó o bá jẹun táwọn lásìkò oorun tiẹ̀ sẹ̀ tó tó ìgbà tó o yàgbẹ́ tó o tọ̀ tán lásìkò oorun mọ́ra tán tó o wá lásìkò oorun rẹ̀ sẹ̀ tó tó ìtìsó wa ń kọ́ tí ọjẹ́ rájẹ̀ ní ọ̀rọ̀ àwọn àfáàní wípé tó bá fi jẹ́ wípé látara pípa súnmọ́ra hùn nínú àwọn àrkánù òun yẹn kò mú wá déédé kò ní hàn ẹ̀yìn ni wípé bóyá ó yẹ kó wà lóòrò torí pé fẹ́ pa súnmọ́ra ó wá di pé ó pé ń jó kọjọ pé ń sèkàn lórí tàbí ó wà ní orúkọ torí pọ́ fẹ́ pa súnmọ́ra ọwọ́ ń ọtí nǹkan mi tàbí wà ń sùjú irú nǹkan báyìí náà tẹ̀lẹ̀ kó so tó bá jẹ́ pé àrùn ń bẹ́ fún un ó lè jẹ́ dysentery ṣó náà wọ́n ń pín jẹ́dìjẹ́dì ìyẹn rò pé òní o. pile pile. pile ok ó lè jẹ́ dysentery mi ngbà mi ó dẹ̀ lè jẹ́ jẹ́dìjẹ́dì ó lè jẹ́ àwọn àrùn nǹkan báyìí tó jẹ́ pé lọ́wọ́ bàtà ń sọ̀rọ̀ yìí nìsín ó lè ti sódíẹ̀ máa mú ṣe mọ̀ pé eyín òun ti di wàhálà ó ti dàrún fún ná Allah subhanahu wa ta'ala rẹ̀ sọ pé ma ja'ala Allahu alaykum fi dini min haraj ìfẹ̀sìn ní ilà tá a bá ní kọ́lọ̀ ọmọ ṣàlọ́ọ̀bá ṣàlọ́ọ̀lá ṣàlọ́ọ̀lá bẹ̀ òun náà yóò fẹ́ di pé ah, ìnira wà tọ́ba ti wá báwọn kọ́ máa kírun rẹ̀ lọ kọ́ máa kírun rẹ̀ lọ. nígbà míì ṣètán wa lè fẹ́ fi hàn ṣeré àbí mo sóni àbí mi sóni abimọ lòjíṣẹ́ náà sàlám sọ pé tọ́ ọ bá ti gbóòórùn tàbí kọ́ ọ gbọ́ dídùn má dà lóhùn má jáde kúrò nínú. o lè wá máa wò ń gbà mí yìí torí o lè máa wò ń gbà mí pé ah wọ́n fẹ́ sún kò tí ì sún nǹkan kan o ti wá jáde kúrò nínú ìgbà ẹni ọ̀sẹ̀ tó ní sọ́tẹ̀ tó wá wa ntọ́ fẹ́ kó ṣe gangan ni wípé àníhùn tó ń kí bóun ọ̀bá tiẹ̀ lè kọ́ dí ọ pé kó o kírun ò ní bá ilé yìí ntọ́ fẹ́ nu ló fi jẹ́ pé kò sí ọ̀nà àti rẹ̀ níbù àfi tìbá súnà tí nàbí Muhammad sallallahu alaihi wa sallam súnà náà nìkan náà so tíyàn bá ti fẹ́ ṣẹ́gun àṣetán sáàmà listings kí ló jíṣẹ́ lára àṣìlám sọ ná tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀. now jazakallah khairan ẹ dákun ọlọ́run ní ká máa wá ìṣọ́ lọ́dọ̀ ṣètọ́n bẹ́ẹ̀ni àti àlìjẹ̀nu bẹ́ẹ̀ni ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ni ìmáa ihò kéèyàn tọ̀ sínú ihò àbí kéèyàn tọ̀ sínú ihò jẹ́ kí ni anábì wa sallallahu alayhi wa sallam kó sọ síbẹ̀. ọkọ̀ ọkọ̀ torí nǹkan méjì àwọn ẹ̀dá búburú lè wà nù rẹ̀ bí ẹranko tàbí nǹkan tó jẹ́ báwọn tó jẹ́ pé látara títọ̀ síbẹ̀ ó lè fàbínú tí ó dẹ̀ Ari rí ẹ̀rí wípé a rí nínú àwọn àtàrò nínú àwọn pé nínú àwọn sàbẹ tí wọ́n tọ̀ sí inú ihò tó jẹ́ pé kó e tọ̀tán báyìí tó fi lulẹ̀ torí ihò yẹn àwọn àlejànú gbébẹ̀ wọ́n wá fi wọ́n fi disturbed bákan wọ́n ìnira bá wọn àwọn náà wá fẹ́ gbẹ̀san so wọ́n wá wọ́n wá tàsí ló bá ṣubú ntọ́ba lọ ni. tá a bá rántí bíi halkọ méjì mẹ́ta sẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọ àyà lóbìnrin ó ń gbìyànjú gan hifzu rẹ̀ masha allah mo ṣe mistake kan jọ kí ni mistake yẹn omi gbóná lọ́lọ́rọ́ sínú o bó ṣe rọmi gbóná sínú o yẹn ó lóun ṣe tán ara tòun náà kó tí kan bọ́ tó ntọ́ wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé kò ju bí ọ̀sẹ̀ kan lọ ọ wá ọ ń sọ wánawàna gbà tí wọ́n wá ń ṣe rúkìá fún àlìjẹ̀nu wá sọ̀rọ̀ pé mùsùlùmí lòun náà ó ṣàbùrú fún ni òun náà òun á dúòdè òun dúòdè ìgbà tó wọ ilé ìgbọ̀nsẹ̀ kò rántí ṣe zikir aláàmì ní a'udhu bika minal khubuthi wal khabath wọn wá dé pé ọwọ́ bá ọba yìí nísì lónà wa lónà wa tẹnamọ́ wípé ọ da omi gbóná sí inú ihò ibi táwọn ń gbé ó dẹ̀ pa òun lọ́mọ lónà fi wá fẹ́ fara ní padà so ba'da dhalik alhamdulillah wọ́n. Wow bájọ̀nù sọ̀rọ̀ kò yẹ ká ṣàbòsí sọmọlàkejì kò yẹ ká foró ráró ó ṣe mistake ni ó ṣe kìnnì torí kò sí tó ti dáa tó tí ó bá ti di wípé ó ṣe rúkìá àjẹnú lè sọ̀rọ̀ pèsè takwa tó bá yẹ mùsùlùmí ni pèsè fàáyà ọlọ́wọ́n ba tó bá yẹ ni pèsè islam ìgbà yìí lẹ́ẹ̀lẹ́ lẹ́ẹ̀lẹ́ communicate ni ẹ lè wà ní eh, lẹ́mù kan náà tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀ ló fi jẹ́ pé abúnafilá ṣẹ́kùnà samahati sheikh al-allama sheikh abdulaziz bin abdullah بن باز رحمه الله arábìnrin wa tí تي ń bájà wọ́n wá ń ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú fílìn àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn búùsì wọ́n bàbá bin baz rahimahullah rahmatawasa àwọn ṣe rúkìá fún alìjẹ̀ní padà wá sọ̀rọ̀ láti India lòun ti wá sí Saudi ẹ̀ pé àwọn fast torí atẹ́gùn ni wọ́n bá rìn ó ní ẹ̀sìn tóun sìn ní ẹ̀sìn búzi ni bàbá mi bá kí ló dẹ̀ fà tí arábìnrin fi ní tí àdáwò yẹn fi ṣe ó ní pé ọgọ́rùn-ún wọn kẹ́ ẹ̀sìn ó ti kẹ̀rẹ́ ń di rẹ̀ àwọn àtikáàrì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí ọgọ́rùn-ún àwọn àtikáàrì yìí fún gbogbo àwọn àkàrí torí ara wa náà ni láti fi dìwá ní àmùrè ni fún àwọn nǹkan tó ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan aburú táàmà àti fi ṣe sábàbí oríire fún wa. so baba bumbaz wá kọ́kọ́ pè sí ẹ̀sìn náà pé kó gba Islam ó gba Islam wọ́n wá ṣe wáàsí fún zulumunin àbòsí ni kéèyàn kó sínú ara lára kó sọ di lé kó wá máa fara ní so ọ jáde ni ó jáde bàbá fún bá ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀tàwá sọ fún yìí pé kọ́lọ̀ ṣe wáàsí fún àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù lórí Islam eh, àwọn level tí wọ́n fẹ́ ká interact mọ́ wọn lónìí but ọ̀gọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń ṣe nísìnyí pé àwọn bá lè jànú sọ̀rọ̀ wọ́n mú tàdí kankan tọ́ débi kan àwọn ará ń jẹ́ láti lọ ṣe kínní yẹn oníbàárà wọn ti bó lè dé kò sí nínú istighraq fi umur al-ghaybiyya la yajuz ká máa ní jìnnà jìnnà jìnnà jìnnà báwọn sínú nǹkan tó pamọ́ tó àlè rí kò yẹ ti ti Islam hmm. recommend so wọn ò fẹ́ ká ṣe gbogbo irú nǹkan báyìí rúkìá tí wọ́n dẹ̀ fẹ́ ká ṣe ẹni ìpayọ̀ ọlọ́run ọba ní í ṣe rúkìá nítorí ti dáa jù ní pé kẹ́nìyẹn gangan fún ara rẹ̀ kí wọ́n fún láwọn àkáǹtì tí ọmọ ṣe tí ó fi dira rẹ̀ lámúre tó bá dẹ̀ ti ṣe tán yóò dùn ún ní máa ń gbogbo ògbà ni torí tó bá lé àlìjẹ̀nú jáde àlìjẹ̀nú yẹn sọ àwọn kó ti ríbi kan dúró sí lára rẹ̀ yóò yìí máa sọ pé ah, kọ́mọkùnrin tàbí kọ́mọbìnrin kó kẹ̀rẹ̀ kóun tún padà wá ló fi jẹ́ pé tí wọ́n bá padà wá ìmọ̀ burú ju ti tẹ́lẹ̀ lọ látara yí pé kí ni wọ́n wá aran ro ni ṣùgbọ́n tẹ́nìyẹn bá ti ń dún ní mọ́síkìrì yẹn tí ń ṣe ń gbogbo ìgbà tí ń ṣe ń gbogbo ìgbà tí ń ṣe ń gbogbo ìgbà kò ní lè padà wá mọ́ ó ti dí gbogbo ibi tí àlìjẹ̀nú lè gbà gbà gbà wá nìyẹn ló fi jẹ́ pé nǹkan méjì náà ni máa ń jẹ́ irinṣẹ́ téèyàn lè lò jù láti fi ṣe rókíà àwẹ̀ torí máa mú kí èèyàn súnmọ́ lọ́wọ́ bá dáadáa pẹ̀lú àwọn ṣòrótù rẹ̀ ní ààwẹ̀ bó ṣe yẹ kí mùsùlùmí ó gba ààwẹ̀ àti kẹrántìl Qur'an bó ṣe yẹ kí mùsùlùmí ó ṣe. iye máa dìyàn lámúre. finally sir. nígbà tí yẹn wà ní kaaba àti jáde lọ lè ṣàlùwàlá ìfẹ́ ṣe díẹ̀ ṣe lè ṣe táyà máàmù níbi tó wà yìí náà. rárá kọ́lọ́hún ọba kótó ọba máa kẹjọba mamlakita arabiya ti Saudiya so dọ́nba ń ṣe tàwa fúlọ́ báyìí tálù ara rẹ̀ báyìí lè túkẹ́ tó bá kó tó rìn ẹsẹ̀ mélòó kan ó ti ríbi tó ti ṣàlùwàlá ẹlẹ́gbẹ̀ẹ́ kan báyìí tí wọ́n fi àwọn omi sí lọ títí àti ìsàlẹ̀ o àtàárín o àtòkè o gbogbo bẹ̀ lọ́wọ́ àbáwọn tó lè tún àlùwàlá ṣe tó bá ti ṣe tán ó dẹ̀ kọ̀ntínù níbi tó bá dé ọmọ bá lọ. láti ọ̀dọ̀ àwọn obìnrin lókè wọ́n ní obìnrin tó fẹ́ wẹ̀ gúsùlù haid ní àsìkò àṣùbà tó rẹ̀ pé ó ń láti túrun tó wẹ̀wẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ ṣe tírun òfin ní bọ́mọ lọ́wọ́ yálà ó pẹ́ jí àsìkò tó jí sí eh, irun ti lọ àbí gẹ́gẹ́ bí àwọn tó máa ń di tó máa ń tight irun tó máa ń. tómìnrin bá ti tí nǹkan oṣù bá ti dé sí báyìí kò tún. ó ti tú kalẹ̀ tó bí tí nǹkan oṣù ti dé báyìí kò ti tún. ṣùgbọ́n tó bá yẹ pé ó ń wòye pé àsùnfẹ́jẹ̀rì ti tó òun ò tẹ̀lé ìtura òun ni àsìkò òun ò tí kọjá kó tún kó wà ẹ̀kọ́ tẹ̀ ṣèkìn gbogbo oorun tútù ò lè tó ten minutes. ọjà ẹja fún twenty minutes. ṣásìkò òun ò tí kọjá. tó bá kírun ó lè tó wẹ̀ tó kírun láì túnrun ó ó ṣe mọ̀ká ó ó gbẹ̀sẹ̀ but kìí ṣe pé kò ní rùn. wọ́n ní ṣé obìnrin lè ṣàlùwàlá ó lè ṣàlùwàlá láì bo irun ẹ̀. but it's also bí wọ́n ní can a lady perform ablution without covering her hair. without covering her head. her hair bẹ́ẹ̀ ni. her head. hair irun must she cover her head to perform ablution. èmi ní pé kà lóyìnbó ni ẹ̀mí. na bẹ́ẹ̀ wọ́n lérò pé ń láti borun. kó tó ṣàlùwàlà tó ṣàlùwàlà tó ṣàlùwàlà. no kì í ṣe kì í ṣe ọ̀ràn but ó lè ó lè ṣàlùwàlà láì láì bọ́ láì bọ́ hijab rẹ̀ látara wípé kí ni tó bá dé bi orí yóò kàn fọwọ́ yóò fọwọ́ pa bí ìmáàmù náà. okay ọ ń pè mí sákèsì sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé bí a ní ìta gbangba ni o ti fẹ́ ṣerú àlùwàlá. ó lè ṣe bẹ́ẹ̀ ni nítorí wọn fẹ́ béèrè gangan ni wípé obìnrin tó wà ń ta tó dẹ̀ fẹ́ ṣàlùwàlá bó ni ó ṣe ṣe kó fọwọ́ pa orí hijab rẹ̀ khimar rẹ̀. tí o bá lálùwàlá tẹ́lẹ̀ nǹkan sàn. tí o bá lálùwàlá tẹ́lẹ̀ kò sí àfa kan nínú umma yìí tó ní ṣàrùtù ni wípé àti kọ́kọ́ gbọ́dọ̀ lálùwàlá ká tó lè pa láwàní tàbí ká tó tó gba khimar khufu nìkan nìyẹn wà fún. jazakumullahu khair. ajib náà bọ́yá sọ sókè. àsàwọn ìkọ̀tọ̀ àwọn tó wà pẹ̀lú àgbọ̀yìn pé tóbìnrin bá fẹ́ ṣàrọ̀lá kò gbọ́dọ̀ ṣìrìn ẹ̀lẹ̀ eh? ọmọ yẹn tó wà pẹ̀lú àgbọ̀yìn. nínú ilé gan. nínú ilé gan. ẹ kó mú kámúnà sùn àtọ́sọ bẹ́ẹ̀. now gbogbo nǹkan ẹ̀sìn wa yàtọ̀ sí ń yà wọ́n sọ́tọ̀ bákan náà ni irun kíkí wa bákan náà ni bá ṣe kí làwọn náà ó ṣe kí ibi tá a ti kí sókè làwọn náà ó ṣe kí sókè á dé bẹ́ẹ̀ nígbà òbáyà Aisha radiyallahu anha ó lìdí àwọn obìnrin Maghrib dẹ̀ ni ó ké sókè ni bá a ṣe kí magrib náà lòun ti lóun náà ti kéde ìyàtọ̀ kan tó wà ń bẹ̀ nínú jama wọn ni wípé àwọn ò ní bọ́ ẹnìkan nù ò ní bọ́ síwájú gbígbo bó ṣe jẹ́ pé tó bá yẹ tọkùnrin ni wọ́n bọ́ síwájú sáfù kan náà ni wọ́n jọ wà but òní ọ̀kọ̀ọ̀kan máa ṣe gbogbo nǹkan náà káwọn ikú tó tẹ̀lé. Eh, ọ̀rọ̀ kan àti tí mo fẹ́ clarify sir lórí issue ikhlas eh, ń pa ibi tẹ lọ tẹ ní ẹ̀rọ abomi wọ̀n bá láti fi ṣàlùwàlá ìtìbá ń lè súnà ẹni àwọn wò pé ah, ṣé léyìí ṣẹfẹ́ fi ṣánwọ́n ní abẹ́fẹ́ fi lọ tẹ́fẹ́ ní àlùwàlá lẹ́fi ṣe. ó ní òun fẹ́ wò ó bí mo ṣe fẹ́ fi pẹ̀lú ara ìtorí ana adakan minhu mo lára jùlọ wọn àwọn pé ohun tó ń rí jáńkélé ohun lè fi lé ṣàlùwàlá bó ṣe wá fẹ́ fi lé ìṣàlùwàlẹ́ lẹ́ni gbogbo oríṣiríṣi tọmọ kó wa yìí ó sì lè yà rìn bílẹ̀. ohun tí wọ́n bẹ́ẹ̀ clarify láàrin yẹn ni Um, lórí ìkíláàsì. bẹ́ẹ̀ ni mo á wò pé ṣé mo fẹ́ fi ṣe wọ́lọ́ọ̀bà jẹ́ kí n fi ṣètọ́sọ́nà ní kì í ṣe wípé mo rẹ̀ wípé ah, pé ṣe táà lè tí ọ wípé ìwọ ọ̀dà oh, uh, bàràkàlàfin ká ju ẹ lọ gbogbo àlàlẹ́ fi ju ẹ lọ táàdẹ̀ uh, ọ̀nà dẹ̀ pọ̀ tọ́ yẹ pé alimọ́tò tọ́ yẹ pé ṣètàní ọmọ gbìyànjú arúgbó ní ìdìrọ̀ ìkíláàsì yẹn gbogbo gbà gbogbo tíyàn bubu wà gbogbo tíyàn bá ń ṣe gbogbo tíyàn bá ń rò èyàn ọmọ check ye all the time èyàn ọmọ check it all the time kọ́mọ torí ìgbà míì ibi tí ọwọ́ ti bá dá ẹ̀yà tí ò dẹ̀ ní í mà àníyàn ó ti gbà níyàn gbọ́ sódì ń bòmí ni ọ̀nà tó lọ́wọ́ ó dẹ̀ gbà mú ó pọ̀ ó wọ́n lè àkọ́kọ́ wọ́n lè má gbọ́n tí ń tẹ́ ń sọ yóò pariwo pariwo wọn ò ní gbọ́n kankan yìí kí tí wọ́n á ṣe yẹn ọlọ́wọ́ wàá dẹ àwọn àwọn ẹ̀hànà kan báyìí sí wọ́n wàá tàn ní sùúrù dìtàn póó débi yìí pé tí ó bá yóò ṣe wà o but tó bá ti jẹ́ pé gbogbo ìṣesí ìsọ̀rọ̀ sí ìròrí àti gbogbo ohun tó ń ṣe wọ́n sáà wọ̀ pé ọba ọba tí ń bẹ lókè ni mò ń bá nájà tí ẹyìn èyí àmọ́ ní tí ẹyìn èyí kò tí ẹ sí kíní tí ń ṣe gbìyànjú rẹ̀ lórí èyí ń gbogbo gbà nígbà míì gan ó lè máa dá sọ ó lè fà á ló fi jẹ́ pé nínú ìṣe sáwọn sáwọn pé wọ́n máa dá sọ ẹ tètè yín o èyí mọ̀ sí tèmi tèmi láti fi chẹ́ẹ̀kì ara wọn you know torí pé ìgbìyànjú wípé gbogbo ń téèyàn bá ṣe kéèyàn ṣe torí ọlọ́run ọba nìkan yẹn ó pàtàkì fún any everybody ó wá pọn dandan lórí ẹni tí bá ń pèpè tàbí ẹni tó bá ń pera ẹ̀ lópò lágbọ̀ọ́yé ju anybody lọ torí kí ni ìtumọ̀ àgbọ̀ọ́yé gbogbo ohun tó ń ṣe tó ṣe torí tọ́lọ́ <laughs> <laughs> eh. <laughs> torí safety ẹni tó bá tó bá wà ní station bẹ́ẹ̀ tí wọ́n pé kílẹ̀ fẹ́lẹ́ ìṣe tó wà wò pé àníyàn pé láti fi jẹ́ kí wọ́n rí pé nǹkan impossible lóòótọ́ kì í ṣe pé láti fi pé èmi mọ súnà jù yín lọ àbí pé alábòye jù yín àbí pé láti lè fi hàn pé nǹkan yìí ó possible lódodo ṣé kò yí táyà là. ó yìn rìn díẹ̀ díẹ̀. salaamaleykum. waaleykum salaam tula. ẹni tó wà nínú junub. naam tí ó ti gbàgbé náà so ó wá ó wá sí mọ́sálásí náà ó sàlù àlá ó kírun tán náà ìgbà tó parí irun òun ló tó rántí náà ṣé ó mú yẹn wá padà ní. àsìkò náà lẹ́yìn ìsìnkú náà tí kọjá. ẹ̀kọ́ ìkọjá ah, tó ti parí irun tí yóò mú wa padà sà ok tí mo fẹ́ tí mo fẹ́ fa yín bẹ́ẹ̀ sà. tásìkò orin yẹn bá ti kọjá ó ti parí nù ṣùgbọ́n tó bá ti tásìkò orin yẹn ti wà yóò mú yẹn wá. Ah. ok sà <laughs> eh. tábà wo ti mo tíátà rò tí òjísé náà sọlọ́lá ọ̀sọ́lá ah, tí ó eh. tó ṣe báyìí tó fi lọ. tó kọ̀ntínú pẹ̀lú rẹ̀ á ṣe àlàyé rẹ̀ yìí kí n gbàtà bá dórí mu eh. wọ́n ní látọ̀kẹ̀ nípa wọ́n ní pé ẹniyẹn ní bàbá òun ń pé ó láwọn máa ń ra àwọn tíra pamọ́. náà ni ó máa ń kà á ó máa ń ra tíra pamọ́ ni wọ́n sọ bóyá wọ́n mọ̀ ń ra sílé torí àwọn ọmọ àbọ̀wọ̀n náà kà ń ọmọ details yẹn bọ́ ni bí wọ́n bá wọn máa ń ra tíra pamọ́ sílé. pé so ó wá nísìnyí táwọn tó wá dàgbà wọn á hàpù pé wọn á ní gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tíra tí ọba wọn rà sílé yẹn pé gbogbo ẹ̀ kò séyìí tó ṣe gbára lé nínú ẹ̀ wọ́n ní kí àwọn dọ̀yìn ìfúlokúnú ẹ̀ àwọn kọ̀ọ̀kan olóríṣiríṣi dẹ́ pé kò ṣe é gbáralé kò ṣe é fi ṣẹ̀sìn bèlè níta ṣe pé yẹn ló ń fẹ́ sọ fún yẹn níta pé so ẹni ẹ wá lóun wá ń páyà àti ra tíra pamọ́ sílé pé torí kó má yẹ pa tún dọ̀la wọ́n tún ní gbogbo àwọn tíra yẹn náà pé ó tún ti kásẹ̀ ńlẹ̀ bó ṣe ti fẹ́ ọkọ̀ bẹ́ẹ̀. kì í ṣe pé ìgbà ní ń kásẹ̀ tíra ńlẹ̀ ìmọ̀ ní ń kásẹ̀ tíra ńlẹ̀ ntí Imam Muhammad ti sọ láti gbàyùn lórí òdodo lórí wa mẹ́dẹ̀ ni bẹ́ẹ̀ náà ni Imam Bukhari bẹ́ẹ̀ náà ni Imam Muslim àti gbogbo wọn báwọn tí àwọn èèyàn bá wá nígbẹ̀yìn tí wọ́n ń ṣètọ́ka sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan inú àwọn principles àgbékalẹ̀ táwọn náà láàlẹ̀ ni wípé base lórí àgbékalẹ̀ tẹ làálẹ̀ o àwọn nǹkan báyìí báyìí báyìí tẹ́ ẹ sọ tẹ́ ní kò sí ọ wà ó torí pé ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí torí kí ní ipò ó pọ̀ gan but kí wá ṣe wípé bá rí ní wúlò mọ́ ṣẹ́rí muslim yọ̀wá lè máa dà gbogbo orú nǹkan máa àwọn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ó lè nídìí ṣe àtúnṣe kọ̀ọ̀kan tàbí kejì ń bẹ̀ but sọ pé ká mo ní ọmọ àyà tí mo láṣìírí bàbá rẹ̀ máa ra tíra tó yanjú sílé láìbírí bàbá rẹ̀ ó tó ń téèyàn sọ pé internationals alhamdulillah wọ́n kọ́ ní kéwú àràbíyà wọ́n ṣe kíní kankan kankan wọn ò jẹ́ kò ráàyè jáde síta láti lọ síta lọ kéwú ọ wá tẹ̀bà ti láìbírí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lórí ti ń gbọ́ lẹ́nu àwọn àfà ọ wá ń ka àwọn tíra yẹn gbogbo àwọn tí wọ́n jáde síta gan wọ́n mọ̀ yìí pé yes ọlọ́run kẹ́ So, nì so ìkẹ́kànnù lẹ́vù bàbá rẹ̀ ni bàbá rẹ̀ fi stock tira bí àwọn dùrọ́tù nasirin bí àwọn tàbí ogafilin gbogbo àárín la lóyún ní sẹ́yìn kọ́lọ́run tó gbé kó tó sọ pé ká tẹ̀síwájú kọ́lọ́wọ́n bá kọ́ mọ̀ jẹ́ ká ọkọ̀ báyìí ká tọ̀ tẹ̀síwájú sí but ibi tí wọ́n ṣe déhùn náà ká máa ṣàdúrà fún ọ náà ni torí pé wọn ò fowó ra ìràkúra yìí tí wọ́n ibi tí lẹ́vù wọn mọ nígbà yùn ni wọ́n ni wọ́n bá mọ tó ọ mọ bá foríjì wọn ibi tí wọ́n bá kù sí so ká má sọ pé àdánù bá but kì í ṣe yí pé tíra tí ó yẹn jú lénìí base lórí kọ̀wáìdì ìmọ̀ tó bá wá dọ̀la kò wá níyẹn júmọ́ abadan àwọn ògbà tí wọ́n ti ka ṣeré uh, sahih muslim àti ògbà tí wọ́n ti ka uh, fatihul bari musnad imam ahmed débi wípé ńgbà tí ẹnìkan fẹ́ sọ pé kìí ṣe imam ahmed ló ṣe musnad imam ahmed bàbá bin baz rahimahullah ọmọ tí wọ́n sọ pé ah èwo tún lélẹ́yìí wọ́n kọ lẹ́tà ni wọ́n dẹ̀ fi eh, ntí ẹnìyẹn kọ́ wọ́n fi ránṣẹ́ sí sheikh na muhammad nasiru al-Albani wípé ntí lágbá ẹnì yìí tún sọ rèé o ẹ bá yẹ̀ wò subhanallah nasiru al wá mú musnad imam muhammad láti page one dé end rẹ̀ gbogbo àdìsí tí ń bẹnu rẹ̀ wọ́n wá kà wọ́n gbà ẹbẹ́ẹbẹ́ wọn ò kà lẹ́ẹ̀kan wọn ò kà lẹ́ẹ̀mejì wọ́n padà wá ṣe tíra dhabbu an ahmed ìyọ̀rọ̀ àwọn àsọkúsọ táwọn èèyàn tí wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú mà tí wọ́n fẹ́ fẹnu dọ̀tí wọn tí wọ́n fẹ́ fi nu Imam Ahmed lórí tíra tó ṣe nínú kí ọlọ́run bá tó lára ẹ̀ ìgbà tí tíra yẹn máa jáde bàbá bá ń bá sì jáde láyé kọ́lọ́wọ́n bá kọ́ bá fọ́nrún kẹ́ àwọn méjèèjì àti gbogbo wọn náà wọn afá gbogbo làṣàkíyà ni kìí ṣe wípé wọ́n kàn sọ wípé tíra kan kò ṣe é lò mọ́ rárá ọmọ ẹ̀dá ènìyàn one way or the other you know, mistake kan tàbí kejì ó lè wá but correct àwọn principle tí wọ́n fi sọ̀rọ̀ yẹn ó yìí wà ńlẹ̀ eh, gbogbo àwọn tíra tó yẹnjú wọ́n sì wà ní yíyanjú wọn títí dèní. Eh. Assalamu Wa alaikum salaam tula bẹ́ẹ̀ ti ní pé lẹ́yìn ṣúbì ọdí kíjọ mọ́tàn ṣe nọ́fílà mi wà lẹ́yìn lẹ́yìn zoro ṣúbì nígbàtí yẹn kí àṣùbà tán ṣe nọ́fílà wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò kí nọ́fílà méjì ká tó kí ṣúbọ̀ tí wọ́n bá kí ṣubú tán ó lè mú wá pẹ̀lú ẹ̀rí wo ṣùgbọ́n kó dúró kóòrùn ó yọ kó tó mú wá ló dáa jù torí kíni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó kírun fún wọn ìrun àṣùbà ọ̀kan náà àwọn sàádé wá sálámà lẹ́yìn rẹ̀ tán ọba tún bọ́ sẹ́gbẹ́ kan lọ́ba múná fúláwà ìgbà tó ṣe tán òjíṣẹ́ náà ní owó tún lè léyìí ó ní mi kíráka talfajiri mi ni òjíṣẹ́ náà ọ̀dẹ̀ sọ̀nkà tó bá jẹ́ yí pé kò pàmísìbù ni òjíṣẹ́ náà sàásì náà sọ pé má sọ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mà so ti yé báyìí nìsín now but òun gan fún ara rẹ̀ sallallahu alaihi wasallam nígbà tó mísì rákàtà alfajiri kò kí ní gbàrà nígbà tí wọ́n kí àsùbàtà ó dúró kí òòrùn ó yọ náà kó tó mú wa n tó dẹ̀ ṣe ló jù so ti yé báyìí ní bó ṣe rí ni. bóyá lẹ́kẹ̀jì ni pé sẹ́ẹ̀rì wà fún mọ̀lúdù náà bí. kò sí ọ wà kò sí. bí wọ́n ń ṣe ń ṣe nísìn kò sẹ́rì fún ẹ̀rí tó wà fún ni pé gbogbo ń téèyàn ọba ṣe láyé gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́mọ̀ yìí pé òun ò ṣe bó ṣe wù ú wọ́n ti rán ẹnìkan wá kí wọ́n wá fi hàn wá bá ṣe ṣe tọ́lọ́run ọba ó fi gba ìṣesí yẹn níjọsìn lọ́wọ́ wa ẹnìyẹn dẹ̀ ti wá ó ti deliver rẹ̀ ó dẹ̀ ti lọ ẹnìyẹn ni Muhammad sallallahu alayhi wa sallam so kọ́ máa béèrè ní tí mo fẹ́ ṣe bóòlù jíṣẹ́ náà ṣe ṣe náà gbogbo ohun tó bá fẹ́ ṣe eléyìí ò ní ìrántí pé wọ́n bí ọ síbí ó lògbà ó jíṣẹ́ ó jíṣẹ́ pé kó tó máa lọ èèyàn pàtàkì ní gbogbo gbà ìtẹ̀lé súnà nínú gbogbo téèyàn ọba ṣe láyè ó ní maulid nabi téèyàn máa celebrate kìí ṣe yí pé ká wá dá ọjọ́ kan sí tàbí ká dá oṣù kan sí rárá gbogbo gbà ni. Now, Now. sorry. látara nǹkan tẹ sọ tó ń sin pé action nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ èwo ló lọ́lá jù nínú nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ. ṣe béèrè tó fẹ́ béèrè nìyẹn n tó fẹ́ béèrè ni wípé tá a bá rí wípé n tó sọ ń gbà míì ó yapa sí n tó ṣe bọ́wọ́ la ṣe fẹ́ ṣe àbí? n tó sọ. So, òun làwọ́ tẹ̀lé torí ń tó ṣe ọlọ́run lè fi yà sọ́tọ̀ bí káfẹ́ àwòjú mẹ́rin lọ àpò ọlọ́run fi yà sọ́tọ̀ but àwa ó ní àgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ torí a ti sọ àlá tiyín fún yín ọ̀sọ̀ bẹ́ẹ̀ ah. kò gbọ́dọ̀ òun ò lè jẹ sàrà àwa lè jẹ n tó ní kò gbọ́dọ̀ jẹ́ ogún wọn ò pín ogún rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ò lógún pín ìyàwó ológun pín sọlá sọlá àwọn pé ó kì sí nǹkan kì sí bẹ́ẹ̀ so <laughs> wọ́n lè gbógun wọn lọ́wọ́ lálẹ́ jẹ́ nà so <laughs> so <laughs> naam naam naam kò kò takò àìtakùn yẹn àìsàn kankan tó jíṣẹ́ lára àsálàm ṣe yẹn ó establish ẹ̀ nìyẹn pé kò sí problem bẹ́ẹ̀ torí kò gbọ́dọ̀ dákẹ́ lórí tí kò ṣe ẹ̀tọ́ ntọ́ba tí ì bá ṣẹ̀tọ́ kò gbọ́dọ̀ dákẹ́ so ìyẹn ni pé n tó ṣe yẹn pàpà ó àpàmísìbò gbòdè eléyìí ló bẹ́tà ìyẹn bá ṣe máa. na salamu alaikum wakar salam salam Allah shi ja zamanin ah, ka amin adina kama ina da tambayoyi guda biyu ne malamin to Allah ba mu amsoshin su a ah, ta farko shine ah, ina son tambaya wani lokaci ne alfajir yake fitowa yanzu yanzu to na eh, biyu shine kaman shidda da ya rage kwata to kai ga wani alfajar in yonisin bi kwata to six ok ta biyu shi ne wato a masallacin da nake sallah a wajen na karfe biyar da rabi ne imamu ɗaya ke sallah biyar da ya rabi biyar da rabi a ah, asuba alfajir rabi ke turo ba lokacin to she ni na dauke niyya eh, rakat alfajir a bayansa okay <laughs> yayi daidai kaman ina ga haka to na biyu shine a sallan tayammum din a alwalan tayammum wanda baya da lafiya ina kan gado baya tashi eh zai wato tayammum a da jikin bango eh zai ya tunda ba za a rasa irin turab a kan bangon ba ba za a rasa ba da aka irin gubar din nan ba za a rasa ba zai yá ìbéèrè afa ni wípé ẹni tí ó wà bed ibùsùn kò sí bó ṣe lè dìde bó ni ṣé ó lè fọwọ́ pa ìgànná ìgànná tí láti fi ṣe tẹyẹmọ bẹ́ẹ̀ ni ìbéèrè àkọ́kọ́ ní àsìkò oorun. Eh. wọ́n ní ìjà lè polówó ọjà nínú mọ́sálásí. la ẹni tó bá polówó ọjà nínú mọ́sálásí òjíṣẹ́ lára rẹ ní kọ́lọ́ mọ́jẹ òjèrè èpè ni. àwọn kan ní àgbọ́yé pé tá a bá ẹni tó bá ń so lórí ìrun bá ó jẹ olùsàfọwọ́fà ó jẹ gbájáwo wàdìgbò ń so àbí kẹ́ńtẹ́ pé tiẹ̀ ti di àrùn pé tó bá ti ṣàlọ́ lálẹ́ ìkíní tó já tó tún lọ lẹ́ẹ̀kejì tó bá ti ṣe lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yẹn ló ṣẹ̀ tó láǹfààní àti máa kírun lọ. tó bá sá ti rí wípé kínní ti dànù ó ti fi tẹ̀sán sólò ẹ̀ẹ́ kan tó ṣe yẹn náà ti wà òkè. Eh. ó tún bọ́ sí ok ọlọ́gbàpọ̀ abumariam lẹ́ni ẹ̀rẹ̀ ok. So, um, Maybe. Now. Assalamu alaikum kì í ṣe pé ó fẹ́ ta ọ̀ràn yẹn nílé lórí bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni torí rárá tí ó bá ti di pé ó di ó ìgbẹ́ ń dàlámù ó ti wà press kọ́ yẹnjú press yẹn náà ọ̀rọ̀ ọ̀run ò sí nínú ọ̀rọ̀ tiẹ̀ nísìn kó tiẹ̀ kọ́kọ́ lọ yẹnjú èèyàn náà bí ẹni tí ìtọ̀ ń gbà náà ni bẹ́ẹ̀ ni. so possible <laughs> eh, ọmọ pé tó ń bá lọ toilet yóò kọlọ yẹnjú eh, ìgbẹ́ ń dà láàmú náà nù. <laughs> ọlọ́mọ ká musa jẹ́ kárí pẹ́ lórí dáadáa sí. àmì àtẹ̀yìn náà. àgbà tí ẹ omi tómi yẹn wá kéré. bẹ́ẹ̀ni tí kò lè cover gbogbo àrò o

gẹ́gẹ́ bẹ́ tẹ́yà mọ̀ ojú àti ọwọ́ wọ́n á lè kún ìgbà tẹ́ ni pé tó bá ti ṣe bóyá ojú yẹn ni omi dé tẹ́yà mọ̀ la máa fi kọ̀mpútẹ̀ pé bóyá. rárá a parí tẹ́yà mọ̀ bá ṣe ṣe náà wọ́n bá ṣe ṣe náà ní bó bá kí lọ́kọ̀ ẹ̀ bá ṣe ṣe tẹ́yà mọ̀ mu náà la ṣe ṣe. tọ́ asalaamu alaykum wa rahmatulah. akasalaamtala. ẹ bá abu mariam ló àwọn náírà mi sí.